الحمد لله رب العالمين <clears throat> الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم وبعد السلام عليكم ورحمة الله وبركاته láyé tí a fi dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa àìnàdùwà muhammad sallallahu alayhi wa sallam atọrọ àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábì ànábì àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba kí àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa bọ̀ kí tó fi wá kárí ìtura náà àti gbogbo òmìnira tó ti di ọjọ́ ẹ̀sán. Tíra àdúgbò àti àtúntò àgbáyé ọ̀nà ọ̀gbọ́n àgbéká ìsìláàmù àpò ìrìn àwọn ọ̀gbọ́n sábà ní ìjọba fún ọ̀rọ̀ wa. Òun tẹ̀síwájú àdéhùn tá a bẹ̀rẹ̀. ojú ìjókòó yìí tó ṣáájú òun náà ní àdéṣù ẹlẹ́ẹ̀kẹtàlélógún èyí tí as-sahabi al-jalil Abu Amr Uqba al-Ash'ari radiyallahu ta'ala anhu gbà wá báyìí pé قال النبي صلى الله عليه وسلم الطهور àtòhóró الإيمان والحمد لله يملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض كل الناس يغدو ضيع نفسه معتقها أو موبقها والقرآن حجة laka aw alayk sallam muhammad sallallahu alaihi wasallam ni asuhuru imara yaji ìgbàgbọ́ ni sakuru iman àti pé nafifu iman ìdájọ́ ìgbàgbọ́ àbí sharifu al-iman àtẹ̀jẹ́ ìgbàgbọ́ ni àbí min ìkọ́lù al-iman ní àwọn ìwà tí mèmí ni máa ń hù láti fún ọmọ ní ilé ẹ onígbàgbọ́ àlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ń sàkó tẹ̀síwájú wípé wàlúùdùlélà sì máa dá ọpẹ́ fún ọlọ́run tẹ́múlá o alìzán tí wọ́n kọ̀ sọ wípé ní alhamdulilá a máa ń jẹ́ kí ó sùn okun. àdìkẹ́ ìrọ̀ wípé ní subhanallah alhamdulilá ìyẹn òwúkọ̀ báwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ní ẹ̀mùlá áàlì àtúbà tí wọ́n ní pé áwọ̀ ẹ̀mùlá ò pé òun ló wí bẹ́ẹ̀ pé bóyá tó ń gbọ́ ní ẹ̀mùlá áàlì pé àwọn méjèèjì wọ́n á máa ń kún àbí wọ́n máa ń kún ní ń bẹ láàrin sánmà àti ilẹ̀ nígbà tí wọ́n sọ wípé ní kóló náà ti yá gbódú bàbá ní gbogbo ìgbà tójú wọn bá ti ń mọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara lílọ bíbọ̀ wọn wọ́n máa ta ẹ̀mí ara wọn. àmọ́ tí ó kọ̀ ha rẹ̀ tó kọ̀ náà sà á rí ní àwọn èèyàn pẹ́ pé ní iṣẹ́ tí ó máa ṣe iṣẹ́ tí máa bọ́kùn náà lọ́rùn ẹni ni. ẹlòmíì sì ní látara títí alẹ́ rẹ̀ mọ̀ bí kọ̀ ha àwọn wájú pa ìwà jàgbàjà pa ìwà rédèrèdè tí máa mú ni tí máa àlákẹ́ ni ẹ̀mí ọmọ wò. Ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò yẹ kí ni Al-Qur'an hujjatun laka aw alayk. méjì náà ni. Nù kó jẹ́ olùdíje yẹn, olùbùjẹ́ mọ́mìnì, olùsìfẹ́ rẹ̀, àlùkò àti títì rẹ̀, lọ́nkó sọ àndẹ́. àwọn abẹ́rẹ́ tí máa ṣàlàyé àwọn àdéhùn abẹ́rẹ́ ṣàlàyé àfòhóró ìmára ìtumọ̀ rẹ̀ ọ̀nà tó pín sí àbáyé pé ní lápapọ̀ ó pín sí ìmára ńláńlá àti ìmára kéékèèké ìmára ńláńlá òun náà ní fún obìnrin. parí nǹkan oṣù rẹ̀ àti ìwẹ̀ nipad wípé ẹ̀jẹ̀ tí máa ń wá lẹ́yìn ìbímọ. láì fi ṣàlàyé wíwẹ̀ wọn ṣàlàyé àmì wọn nígbà máa fi ń bá wọn mọ̀ àti ìjọ tó máa fi ń ṣe àti àwọn nǹkan tó ṣe wọ̀ kéèyàn gbọ́dọ̀ ṣe nígbà tí èèyàn wà nínú pàápàá jùlọ pàápàá jùlọ jẹ́nàbà àìsàn wípé ní àwọn gbogbo òwò yìí pátápátá òmìnira la máa fi ń wẹ̀ wọ́n àtọwádá pa àwọn àwẹ̀ ní gẹ́gẹ́ bí ìwẹ̀ ìjọmọ́ àmì ìwẹ̀ yìí di méjèèjì ní ìwẹ̀ tí ẹ̀mí kọ́márẹ̀tẹ̀ wọnú Islam gbogbo àwọn àwẹ̀ táwọn sọ̀rọ̀ àtàwọn èyí tó jẹ́ ọ̀ràn àyàn àtàwọn èyí tó jẹ́ súnámì bá a ti wẹ̀ wọ́n bákan náà ni kò yàtọ̀ ìdájọ́ wọn ló yàtọ̀ pé eléyìí tó lè ní àgbọ̀dọ̀ mọ́sẹ̀ eléyìí fún àwọn kan ẹ̀kọ́ ní bóyá àtàn bá ń lọ gẹ́gẹ́ bí ìwẹ̀ jímọ́ àti gbogbo ọ̀tọ́dọ̀ ọdún bàbá láyé gẹ́gẹ́ bí ìwẹ̀ ẹ̀yìn bí. àwọn bá ti wẹ̀ wọ́n ìròyìn kan náà ni kò yàtọ̀. bàbá wa lọ ní àdìsí oríṣiríṣi àdìsí ló wá bá sí wẹ̀wẹ̀ ìbáni fọlọ́fọlọ́ àti máa ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà wọ́n ti máa ń wẹ̀ báwọn ìyàwó yẹn ti máa ń wẹ̀wẹ̀ ayọ́bọ̀ àti gómìn ti máa ń wẹ̀wẹ̀ ayọ́bọ̀. òtítọ́ pàápàá jùlọ jẹnẹba ẹyọdọ àti ìgbàlódé tó jọrọ yẹn yìí òbí gbọ́dọ̀ kárí ara wa èso gbọ́dọ̀ tó jẹ kókótà gbọ́dọ̀ mójútó nù. lẹ́yìn náà àwọn síra rẹ̀ ìròyìn bá tí wọ́n wá ń wẹ̀ oríṣiríṣi àhàdíìsì ló wá lábọ̀dọ̀ oúnjẹ ọlọ́ọ̀fọ̀ ọlọ́wà lè wà sálàm. láàrin inú àhàdíìsì míì yóò dápọ̀ àwọn abala kanú ara yóò ní dápọ̀ rẹ̀ ètò tó pàtàkì ní pé àwọn àjẹkọ yé wa pé àwọn títà yìí wọ́n ti fi sí méjì sípàtù alkamal wọ́sípàtù alèjìzá àwọn ìgbésẹ̀ kan àti fáàtì máa wẹ̀wẹ̀ kan fẹ́ pé ní túláàsì ni wọ́n àwọn àkàn bẹ fẹ́ pé ní sípàtù kamali ni ó dáa káṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ta káṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ ọ̀bí ju ti fáyé ìwẹ̀ wà ní ìyẹ́tù ẹ̀rọ ó dáa àwọn bá a bá sà ṣe ìfúnra yẹn. èyí tó jẹ́ ọ̀rọ̀ yẹn pàtàkì ni wípé báàbà ọwọ́ ìkákọ̀ọ́kọ́ bu ọwọ́ wa ká tó di ọwọ́ wa bọnú ìgbà tá a fẹ́ wẹ̀. àpéjọ nǹkan tó di wípé ọlọ́run ní kí làákẹ́ ẹ̀mọ́ ìlú nìyẹn kó tó débi ṣáwà á sí omi ní ìsinmi ó máa dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó mi tún máa dà ìgbà ni kódà káàdì ó tó ṣe gan ìgbà ẹ̀pẹ́ ní ìlú ọmọ àtọwọ́ bọ̀ irú ẹni tí wọ́n á sọ wípé ní láwọn abì kan tí wọ́n ti wà lórí ìwú òtútù báyìí ìdájọ́ ni ká máa ń wú ọwọ́ wọn kò sì rí pé àwọn ó sọ bọ inú gba ìwé wọn. wọ́n táwọn ọwọ́ kan lẹ́ẹ̀mẹ́ta wọ́n lè máa tọwọ́ bọ̀ nù ìgbà ìwẹ̀. lẹ́yìn eléyìí òun náà ní kí awẹ ojú ara sáré ta ìta bá ti wá abẹ́ wa kákọ̀ káwẹ̀ wọ́n tó mọ́ yálà ìwẹ̀ jẹ́ náà báyìí àbí oríṣiríṣi ìwẹ̀ ló pa owó lẹ́yìn tá a fẹ́ wẹ̀ lẹ́yìn tá a bá fi wẹ̀ ọwọ́ tán ojú ara ló kù sí àmójútó tí ó mọ̀. lẹ́yìn eléyìí ó náà ní ká ṣe àlùwàlá ìjọba àti máa ń ṣe àlùwàlá àkẹ́hùn á ṣe àlùwàlá eléyìí náà. a wá ṣe àlùwàlá nígbà tá à ń ṣe àlùwàlá lọ́wọ́ ìròyìn méjì ni wọ́n gbà wá lápapọ̀ ní fúnlá àkọlà bá a bá dé bi wíwẹ ẹsẹ̀ ó ṣe é ṣe kẹ́ni tó ń wẹ̀ kó má sí ìwọ ẹsẹ̀ méjèèjì títí tó fi parí ìwẹ̀ rẹ̀ ó ṣe é ṣe kó ẹsẹ̀ méjèèjì kó tó di pé máa wá ìwẹ̀ ìkíní kejì ọ̀hún ló wáyé àpàdé ní fúnlá àlùwàlá. tán so àwọn ìròyìn tó kù tá a máa kàyé sífàtò kàmáàlì ìròyìn tó pèlè láti máa rí ẹ̀ka nú àwọn tíra àtìkì wa àkọ́bọ̀rí ni àlàáṣìmáwí ni àlẹ́rìnríyà ni títí tó bá fi kan mátúnú rìkálà ilé ìmáàmì ní àbíjẹ́dẹ̀ tẹ̀rọ wá ní wọn ni pé tábàtì wá sí ilé yóò ń tán á lómi wa tàbá ṣe tán àwọn àpọ̀ ọ̀sán wa tàbá ṣe tán káwẹ̀ àwọn oṣù wa tàbá ṣe tán káwẹ̀ ṣépùl aiman nípe agbègbè ìhà ọ̀tún ìhà ọ̀tún láti ìjìká títí tó fi dé ayé ìdí ayé ìdí àwẹ̀ ṣépùl aiman bẹ́ẹ̀ náà àwẹ̀ ẹsẹ̀ àlàáfíà àwẹ̀ àwẹ̀ ọ̀sẹ̀ ọ̀tún àwẹ̀ ẹsẹ̀ àlàáfíà ibi tó bá lọ ẹsẹ̀ lára tí ò sí ìwẹ̀ tó nígbà tó bá ti wẹ̀lẹ̀ tán yẹ̀yẹ̀ bá kọ̀m̀pìlìtì àlùwàlá àti tiẹ̀ ẹ̀tọ́ báyìí ti wẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní fún wẹ̀ mọ́ eléyìí òun tí bá tó lè kàmá lè àmọ́ tí bá tó lè dìrà pé ìfẹ́ pé ní ó ti pàtàkì tí kẹ́bà lè sọ ní ó kan kárí ara ẹni tí wọ́n fẹ́ wẹ̀ lónìí ní abẹ́ ẹ̀fọ́ wọ́tà ó ti kan ọwọ́ méjèèjì tó ti ẹ̀fọ́ wọ́n ṣàlùwà lásán níbi tó rí káàkiri pé ní omi kárí ara wọn ẹ̀ka àwọn káàkiri máa ń wọ ìwẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà òdùbà náà lọ. àwọn àkàǹbẹ̀ yẹn bá ṣàlàyé nínú àlùwàlá méjì òní wípé ǹjẹ́ ó ní àlùkárò ní nǹkan tá a máa ń wí ní nǹkan tá a máa ń wí níbi ẹbẹ̀ ẹ̀rẹ́ tó délé káàkiri àlùwàlá gan àmẹ́nuba àníyàn bẹ́ẹ̀ náà ni sí nínú ìwẹ̀ náà pẹ̀lú pé nípa ogun àpamọ́ àwọn àpá òun náà ní wípé ní àníyàn ádàníyàn ọ̀nà àyàn ní ni gbogbo ìbáàdà tàbá fẹ́ ṣe wípé anáwó kan fọmọ wípé ní ìnámọ̀lẹ̀ àmàlú bìníyà òfin ìwáyà bí nìyà gbogbo tí tàbá fẹ́ ṣe àdìkálà níyàn nípa àwọn àfáà ní wípé àníyàn kò ní ìdí nǹkan tó máa ń wí lẹ́nu ìpè kò wá látọ̀dọ̀ àmẹ́sàlá ọ̀yàn kọ́lá pípé ní máa wí nǹkan kan lẹ́nu tó fẹ́ dàníyàn ayáàfin ibi ìbáàdà kan àbí méjì ọ̀yàn kan méjì tó fẹ́ méjì jọra wọn òun náà ni hajj aw al-umra àbá ti hajj yóò dàníyàn tó gbòòrò ó gbọ́ labbaik Allahumma hajja àbí labbaik Allahumma umra yóò wí jáde yóò wí jáde. àwọn àtàdé wọ́n rí kọ́ọ̀tù fún ayé pé àwọn agbóso ní tí ọlọ́pàá láàrin fún àtó wí àwọn náà sì wí. àmọ́ lẹ́yìn nínú kò rinlẹ̀ kò sínú àkọọ́lẹ̀ kó tẹ́lẹ̀ wọn kàn fún àpá fẹ́ẹ́ kàlù àlá ìmọ̀ ń wí àníyàn jáde àbí tó bá fẹ́ kí ìrùn ìmọ̀ ń wí àníyàn jáde. a máa rí ka nínú àwọn tíra ká àlérè kà kò sínú rìsálà àmì àmì àwọn tíra tẹ́kì kíkà ń bẹ àníyàn àlùwàlá àníyàn wẹ̀ àníyàn àrùn tí àwọn àkápọ̀ ọlọ́run tó máa lẹ́sàn-án rìn àníyàn wọn dáa àníyàn wọn náà ní wípé tíra ìtọ́jú òní ìyáàrí fáwọn kan wọn padà yẹn tó lóde tó gbogbo oríkèéríkèé tá a bá ń wẹ̀ náà àníyàn àlùwàlá a máa wí kankan àlámà àti oríkèéríkèé á gbé làbáyé tó wájú yàmùtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló fà á torí kí wọ́n fura pé àwọn àkàtàbà ti fòkú àtòkò sábà ń sàlùwà lọ́wọ́ ni ó rántí fún afẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀ka sí àwọn léyìí bí sí tàbí nítorí ìṣòro léyìí. bẹ́ẹ̀ náà ni àníyàn náà nígbà táwọn èèyàn bóyá wọ́n ń dè láwọn àká yìí pé àtàbà ń kọ́ wọn ní aráàlú àlá ẹ̀wà dà níyàn àtàbà ń kọ́ wọn ní ìrùn ẹ̀wà dà bóòlù àníyàn ìtumọ̀ bá kan pé àníyàn ti ń bẹ lọ́kàn rẹ̀ níyàn ọ̀rọ̀ àwọn òkun kàkà wípé ní káwé náà ní wípé ní aláhùnmá èmi làwọn èyí tó káró bọ́ọ̀lù lórí ìláyé tààlà àbí akọ́rin ràn wá ní wọn ní káwé làhùnmá èmi làwọn èyí tó káró bọ́ọ̀lù láti tóbó ìlú ìdá àbí ìmáàmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí kò sínú àkọọ́lẹ̀ tọ́hárà tó kó bọ́rọ̀ òun ni àlùwàlá tó ká ti ṣàlàyé ní níjọ́ òní ìjọba méjèèjì papọ̀ àwọn ní pé omi náà la máa fi ń la máa fi ń ṣe wọn omi tó mọ́ àlùmọ́ òtàhóró àlọ́bí tọ́hóró bìnà sí àìkọ́hìn àwòrán ọ̀gbọ́n ara rẹ̀ kó mọ́ kànjákànjá ó sì lè mọ nǹkan míì ọ̀wọ́n la máa fi ń wẹ gbogbo oríṣiríṣi ìwẹ̀ tá ti kàkálẹ̀ òun náà sì la máa fi ń ṣe àlùwàlá àti pé àlùwàlá nínú nǹkan tó kápá mi kò sí sálàmù sàlùsálà mo sọ yìí ní láàfọ̀ láàtà lèmọ́ láwù dó àlàó wà láàfọ̀ tó kọ́tà nínú àlùwòl kò kírun ẹnikẹ́ni tó bá lálùwàlá. bẹ́ẹ̀ náà ni kò sí ọlọ́run nígbà sàárà téèyàn ṣe láti ojí ojí nǹkan ogun ràlóòlù ni ó lè jẹ́ nǹkan ogun ó lè jẹ́ ogun bàbá mi pé gbogbo nǹkan tó wájú máa ń ní ìpátá àjọ ni àjọ mi ni gbogbo nǹkan àwọn olóyè àjọ mi ni tó wọ́n bá sí ìpín ó sì wà ní hákùmù ṣáà ẹ̀ẹ̀kan tó ń sí ìpín nù àmọ́ àmọ́ ìgbogbo abájọ kó yí àjọ mi kàrí ni ẹnì kan bá wá lọ mú nǹkan kan nú ẹ̀ lẹ́yìn gàdó lónìí àwọn ọ̀gá òye pé ní kò sí tí ó tí ó sánà àyàfi náà ọ̀nà gbogbo ń bẹ̀ ìwọ̀n náà kò kata pátá nígbà tó kí ni bá wá di jí nǹkan tó yẹ jọ ní tó èsì ìpè tó wá ní pé àkókò jọ nínà ní ìpè tó náà lọ fún kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o àfúnà àwọn àdéhùn kan yẹ pé ní àlùwàlá májẹ̀mú òun ni ìdó nìyí láì lálùwàlá èèyàn onírun nínú àdéhùn mi àmì ìfọ̀rọ̀sán kan yẹ pé ní miftahu salati at-tahur miftahu salati at-tahur wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim sallallahu alayhi wa sallam ọkọ̀rọ̀ tàà tó wọ nóòrùn òun náà ni àlùwàlá ìmára láti wá wọ nóòrùn sáńgbà ẹ̀fẹ́ wọ́n mọ́tálásí láti wọ́n mọ́tálásí ni wọ́n kọ́ láti látọ̀jú ọ̀nà láti ìtàn ọ̀báwọn àmọ́ láìwọ mọ́sálásí àlèkí àlèkí jàmá ọwọ́ àtẹjàmá nípa ti bẹ̀rẹ̀ ẹ̀rùn òní àdìsíkù bí ìrò ọ̀kára alákọ̀ọ́kọ́ sáńpì ní ìṣẹ̀dára tó lè hàn òun náà sì ni àmì ẹ̀ka máa ń dà nù ìrùn lẹ́bọ̀ kaba wọn nù ìṣẹ̀lẹ̀ tó lè láti jà bíbélì kìlà wá ní onípe ni wà yóò fẹ́ jùlọ ìṣẹ̀dára lè hàn kòrò ó dà sáń bè nìyà ìyẹn wà ìyẹn wà tó kábàrà tó ṣé máa di kábàrà náà lè má dà níyà wọ́n tún àti pẹ́lú kò sínú ẹ̀rí ti pa rárá kó sì padà bí àtàwọn ìyẹn ò lè ṣe kó sì lè ṣe kí ni kó sì lè kó sì máa ṣe kéré kan so ara èrè yìí pé kò sí nínú àkọọ́lẹ̀ tó ní ó èyí jáde àwọn àgbà pé ní wọ́n tàkìbí àrí màá káàbí kọ ìrún di ìwọ̀ òun náà ní tàkìbí ò ní àtúwọ́ ẹ lè wọ̀ òun ó lè wọ̀ ní ó lè wọ̀ tó lè bójú pé oṣù bá wọ̀ òun oṣù tí ò ní dé mọ́tò bá jẹ́ pé ní Allahu akbar kò parí kò ní kàn ló máa wọlé nítorí kò kan. lílo ha ní wàá tó kọ́ di nítorí wàá tún wàá lẹ̀ ẹ̀mí àkàlàm ní pé má báyìí na tẹ̀síjẹ́ra tó lè rọ́ wà tẹ̀sílẹ̀ ní àkèyé gbogbo láàrin méjèèjì òun kákọ ọkàn wa ló kún sáájú ọlọ́run ọba yìí sáàbì pé òun tán lo àwọn oríṣi ìmọ̀ra méjì oríṣi ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta lẹ́yìn ìfọ̀ arákùnrin kóbóró ọ̀hún kóbóró òun ni ìtànkù ní ìzálàtù àlùmọ̀jáàtà ìzálàtù àlùmọ̀jáàtà nínú pé ká mú ẹ̀gbin kúrò níbo láti mú ẹ̀gbin kúrò àwọn ẹnìyàn àdéhùn ọ̀tọ̀ nǹkan mẹ́ta min badani almusalli wa min nifasi almusalli wa min makani almusalli àwọn nǹkan mẹ́ta yìí òun náà ni ìjálátù nàjáza wà ń bẹ ara ẹni tó fẹ́ kírun ó gbọ́dọ̀ mọ́ yàtọ̀ fún jẹ́nàbà àti nìkan tó ìdọ̀tí tí ń bá ń bẹ lára ẹni àmùkù lára bẹ́ẹ̀ náà ni ti ń bẹ lára aṣọ àmùkù bákan náà ìtún bí bá ti fẹ́ kírun àmùkù déédéé jáde kírun bá jẹ́ nàìjíríà tó wà bẹ́ẹ̀ àmùkù ìjázàtù nàìjíríà ni sọrí ìjálàtò nàìjíríà sámú ẹ̀jẹ̀ kó lára. ǹjẹ́ bá a ti wá ṣàlàyé tó ní ẹ̀kọ́ àárọ̀ méjèèjì àkọ́kọ́ ọ̀hún májẹ̀mú ni wọ́n fún ìrun ìdó ni wọ́n ìrun ìrun ìrun òdúró ìrun wó kò sí ìrun. ṣé bẹ́ẹ̀ náà ni ìzálátù nàjáká àbí kéèké bẹ́ẹ̀. ní ìdàkejì ǹjẹ́ májẹ̀mú lò náà bí wọ́n pè ní láàtà ẹ̀kọ́ sọ̀láàtú ìdó ni àrà. ǹjẹ́ òun náà ò ní dúró gẹ́gẹ́ bí òṣèlú níbi àlùwàlá ǹjẹ́ kò ní dúró níbi dáná nàjáká náà àwọn onímọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ lórí rẹ̀ yìí tí àròkọ́ ilẹ̀ ní àwọn ọ̀rọ̀ wọn òun náà ní ti akẹ́kọ̀ọ́ náà àwọn àká ní pé gẹ́gẹ́ bí àlùwà láti sọ náà ìtọ́jọ́ májẹ̀mú ìtọ́jọ́ májẹ̀mú bẹ́ẹ̀ náà ni ìgbà láti nàìjíríà sáà náà jẹ́ májẹ̀mú nípa tó bá kírun lẹ́yìn tó ti á kírun tán wá rí ìgbéyàn kì í ṣe ẹran o ìgbéyàn lára aṣọ rẹ̀ náà fún nàìjíríà ní ìgbéyàn ó wá rí lára aṣọ rẹ̀ ẹni dájọ́ ni ìdájọ́ ẹni tó gbà tó sì ń kọ́ ó rí pé ní òun lálùwàlá kí ni ó ṣe yóò tún yóò lọ lálùwàlá ṣe yóò tún òun ṣe ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́ yìí náà òun ó lọ fọ ibi tó ti rí ẹ̀gbin kí ẹ̀sùn pa sí ìrìn àti tún ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì àwọn ní kìí ti májẹ̀mú pọ̀ tó wájibò ní mọ́tòlápá ọ̀ràn yẹn ni. tó kí ni ẹgbẹ̀rún pẹ̀lú ọ̀ràn yẹn àpẹ̀lú ọ̀ràn yẹn ni ìzálàtò nàìjíríà ẹni tó dáadáa ni kí kéèyàn ó ṣe tó bá wá ṣe ń kọ́ ní ìsọ̀rọ̀ sí ètò tó wà sí pé ní ẹ̀ẹ́dẹ̀láàfò láwùjọ ni láàárín àwọn yàrá àtàwọn òṣèlú wọn kọ́ ǹjẹ́ àwọn òṣèlú kan náà ìnàjẹ́ pé wọ́n kàn dá ní kárùkù ní àtàlùwájú ládọ̀ má márì má márì kò ní í pé lẹ́yìn ìzálàtò nàìjíríà àṣà ìmú ẹ̀gbẹ́ kúrò lára ara ìtọ́fẹ́kìrùn àbí lára aṣọ rẹ̀ àbí níbi àìtọ́fẹ́kìrùn ọ̀nà wípé ní wájibà tóní máa zikiri ọ̀lùkọ́dọ̀ wájibà tóní máa zikiri ọ̀lùkọ́dọ̀ rọ̀ مع العجز والنسيان حقيقة مع العجز والنسيان كيف تميلين من يقول ọmọ ẹ̀dùn kò lára àwọn mẹ́rin pápá ti kàyé yìí wọ́n máa lè fi ní pé ọ̀ràn àyàn ni conditional ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni léèyàn bá rántí máa dìkìrì kì í tán wá ṣe díkìrì nìkan ó rántí mọ́ ẹ̀kú yẹ ṣe kí ní ìdára àti àlùkọ́dára ó sì lágbára àti kí. àmọ́ tí ò bá rántí àbótí ẹ̀ wá rántí náà kò lágbára àti ṣe wọ́n máa lè kí nígbà wọn ìzálà sí nàìjíríà kò tán àlórí ẹ̀ sílẹ̀ rí rẹ̀ yàtọ̀ wọ́n máa lè kí àwọn àtàwọn kò ń ṣe ọmọdé ẹ̀rí ẹ̀rí wọn àwọn lu ilẹ̀ ìdárasí nàìjíríà wọn lè kọ̀ mọ́ àlùwà lánàá gbogbo ẹ̀rí tó bá pa àlùwà lánàá bí ẹ̀sùn májẹ̀mú òun náà lè làwọn mú. wọ́n bá lè kéde pé àwọn rahima wò lọ àwọn àdìsù mi náà tún wá gẹ́gẹ́ bí àdìsù jẹ́zọ́ọ̀lù wà lọ́bọ̀ káyà àti mùsùlùmí kí wọ́n sẹ́lẹ̀ fún sọ̀lá àtàlà ń kí òun jọ kan nínú kàábà ń gbọ́ ọkọ̀ orí kalẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn akẹ̀kẹ̀rẹ́ tẹ̀ wá tó rí wọ́n wá lọ mú placenta ẹran ẹ̀rọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ ìṣẹ̀lẹ̀ tẹ̀ wá lè kà sórí ìlẹ́sọ̀lá àlẹ́ wọn sọ̀lá àtọ̀kọ̀ orí kalẹ̀ ọ̀rọ̀ wọ̀ ทิ้งที่ตอนนั้นตัวทิ้งที่ที่ชอบที่มายันละยันละเล่าไปมาผมมาในคนละคนละคือว่าคือว่าผู้อเชียพด้วยนะอาชีพเนี่ยแล้วก็คุณนั่นแหละตลอดตลอดตอนนั้นอยู่จังตอนนั้นอยู่ที่นี่ตลอดตลอดอยู่จังคนด้วยนะในแก่ใจใจดีผู้ว่าแล้วเนั้นคนละตลาดนั้นดีมาก tó ó wà bẹ̀ títí nìkan wa tó fi láàyè kó kò sì dáhùn. àti wà tó yẹ pé ní bá ṣe ní bí ṣàtúnbẹ̀ bá sọ ní ìsìn ó bá tó gbọdọ̀ jáde. bá ṣe ní ìdájọ́ àlùwàlá àti ìdájọ́ ìdára tó nàìjíríà bá jẹ́ kàkà náà ni àlejò onígbà wọn sínú ẹ̀sìn lọ́wọ́ àwọn ọ̀sán yóò járùn ún. ẹ̀rí kàmì. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wọn náà ni ìgbà tí àníkàlá àtàlà tó ń kírun ní mọ́sálásí rẹ̀ nílùú mẹ́sìnà pé nígbà tí kárẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n máa tún ká kírun ó sọ kí ìrọ̀ sí bàtà kírun ó sọ kí ìrọ̀ sí bàtà kírun ìbúyá àlẹ́pẹ̀ ní súnà èyí tí tó sọ̀rọ̀ pàtàkì àwọn lórí eléyìí. àníkàlá àtàlà òní ní ìdí ìrún ló fẹ́ kírun fún wa jàmáà wọ́n ti tiraka méjì lákọ̀ọ́kọ́ kán dìde kamalọ lè tiraka ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n dìde ó ní àdúgbòsánà wá bọ́ bàtà rẹ̀ nítorí kí wọ́n tẹ̀lé tẹ́lẹ̀ wá bọ̀ báwọn àgbàdé ṣe rí pé àdúgbòsánà bọ́ bàtà àwọn náà bọ́ tiwọn náà. Màmá wá kí wọ́n tán. Àdúgbòsánà ní wípé ní máa ní àrọ́ ọkùnrin àǹzá àtúnyẹ̀ àlẹ́kùnrin. kí ló dé فقالوا رضي الله تعالى عنه وعيناك عن زعزعنا زعزع فتعالى يا اخوان ابوتي انا في الشوع صلوات ربي وسلامه عليك الله عليه وسلم نبي ان يقول لها كيفي اعلام جبريل عباتي باتني عباتي باتني يقول جبريل وابا جبريل وابا من نبأني أن الصحة القدمية مجازة ẹgbẹ́ ẹlábẹ́ bàtà mi lójú ti ń bọ̀ síbẹ̀ fún bàtà yìí bọ̀. ọmọ ìpàyà kọjá ẹni sẹ́ni tó bá máa ń pé ní bàtà wọn máa ń ìpínlẹ̀ ìdíkọ́ bọ̀. ṣáájú ní reference point wa ni ìpè adékùnrin sọ́dọ̀ ti fi hàn wákàtí yìí pẹ̀lú bàtà lẹ́bi yahmilu najasa bàtà tó gbé ẹ̀dùn. wọ́n dábàá wípé ní ẹ̀dùn bẹ́ẹ̀ kò dárò ó kà bọ́ bàtà ni a ti pọ̀ sínú ìrún wọn lọ sallallahu alaihi wasallam. ẹ rí i pé títí mọ́ mọ́ ẹnì kìíní jẹun ìgbà pé àgbọ́yé kan sí who are very, very uh, eh, identifiable. Àdìsísù kúrìlẹ̀. Lọ́dọ̀ wá mú píríncípù wáyé pé ní ìzálàtù nàjásà o wájúbà tó máa zikiri ọ̀lẹ́dẹ́rà. Àbámà sí ẹ̀ ẹ̀gbẹ́ ń bẹ lára sọ. Àti àwa sì tàbí lára ara àbí lára kásẹ́kùn. Ìfà àwa sì tà kálukú ọ̀ràn yẹn kálukú bí èèyàn bá wá mú kọ́ńtà náà ọ̀rọ̀ ẹ̀ bàjẹ́ o èyí bí ìgbà tẹ́ni tó ti ń sẹ́ẹ̀dì nǹkan mi yóò ti dà àti nù sí ìsìláàlì ìgbà tó tó ti ẹ̀gbẹ́ lẹ́tọ̀ọ́ nù àdúgbò ló pé ẹ̀rọ ọmọ àbí ó máa ń ìkàlẹ̀ ọ̀pá ó ti kó ń ó máa ìkàlẹ̀ ẹ̀sìn ẹ máa mọ nípa yẹn síbẹ̀ tí ò bá mọ̀ àbọ̀mọ̀ ìta rẹ̀ ká a lè fi àwọn ẹ̀rí ta mú wà ní ìpínlẹ̀ túmọ̀ sí náà nù ìjọba ìpínlẹ̀ aláwọ̀ alam ìpínlẹ̀ ilẹ̀ nínú àwọn àwọn onímọ̀ ní pé ìzálàpẹ̀ nàìjíríà ọ̀nà yẹn ni láti mú kó lára lára sọ àti láàyè wa nígbà tá a bá mọ̀ tá a sì lágbára àti pé tá a bá mọ̀ tá a sì lágbára àti pé ọlọ́run ní kọ̀mídéwájú nínú àwọn application tí káàkiri pé ní gbólóhùn yìí ń kọ̀kọ́ sí tí ìránì wípé ní yòrídù lọ́wọ́ bí kò lè yusra wàlá yòrídù lọ́wọ́ bí kò lè yusra ọlọ́run ọba ìdẹ̀kùn ní ń fẹ́ fún akọ́fẹ́ ìnira. lónìí ọba wa rí ẹnìkan apá jùlọ ká má ju ẹnì tó rẹ̀ yálà wà ní olè rẹ̀ ní àbí wà lọ sí gbogbo alárẹ̀ pátápátá bẹ́ẹ̀ náà kọ́nà kọ́ gbogbo wa ní wọ́tọ̀ àtẹ̀sí ilé káàkiri àti ẹ̀sìn tó dágúnlẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ lọ bá ọ ní wọ́tọ̀ kọ́nà kọ́ gbogbo wa lálàáfíà rẹ̀. ẹni tọ́lọ́ bá wá ní wípé àlàáfíà ò sí lára rẹ̀ kódà ibi tó wà nìkan ibi tó wà ní tó jókòó sí àbí tó dùbúlẹ̀ sí àbí tó fẹ̀yìn lílẹ̀ sí àbí tó sì sí náà ni ẹ̀mí ó sọ̀ sí ẹ̀mí ó sọ̀ sí ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀kọ́ eléyìí àti ṣe ìgbálátù nàìjíríà rẹ̀ yóò nira díẹ̀. ní bó ṣe wà gan gan gan gan ẹ̀rọ tó ti ti mọ́jú tó máa ṣe gbára rẹ̀ bó ṣe wà láìní bó ṣe ti sọ̀rọ̀. kò ní ní pé àbí kí n nítorí ti sọ̀rọ̀ ti yá títí wàá máa ṣe fúlà kò rí bẹ́ẹ̀. الإمام ابن أبي زيد الشهرواني رحمه الله تعالى من كلا متن رسالة ó ní wàlá yàtàrà mùsùlùmù pọ̀lá kánú máa dáàmà sí àpèlè. wàlá yàtàrà mùsùlùmù pọ̀lá kánú máa dáàmà sí àpèlè. mùsùlùmí ò gbọ́dọ̀ fìrún lẹ̀ lópin ìgbà tí bá ti máa ń ti ń lọ ti ń bọ̀ lópin láti nìkan májèmọ̀ ẹyọ kan péré ẹyọ kan péré òun náà lọ́dún bá mú yàn kírun òun náà ní ìrá àtàkùn àní òtítìlì yìí nígbà tó bá ti kú nínú àwọn tọ́lọ́ mọ́ bá sọ̀rọ̀ ṣàmùsẹ̀ tọ́bù lọ káńsìlì kìkìrì fò òní kíkí yìí ó ní agbára àti gbọ́rọ̀ ọlọ́run ọba yìí tí èèyàn ò bá ti lágbára àti gbọ́rọ̀ ọlọ́run ọba yìí mọ́ ó ti kúrò ní mọ̀kẹ́lákù ló kàwé bí náà máa kíkì ṣe dérò mọ̀kẹ́lákù rí pé nǹkan àwọn ó lè máa pọ̀ sí kó bọ́ yé dáadáa bákan náà tó ń mọ ọ̀dàdì náà wà tọ́lá sáàmì yìí náà ẹ̀ tó wá dàgbà débi wípé olóòmọ tó ń ṣe mọ́ wà bí ó wà òbí ròmù kẹlẹ̀ ìjọkùnrin ìjọba náà ti mọ̀ kẹlẹ̀. tó ẹnìkan kan mùsùlùmí ò gbọdọ̀ fi irun lẹ̀ lókun ìgbà tí láti jẹun làkàyè rẹ̀ ṣùgbọ́n ṣe wà mí náà ní ìṣẹ̀lẹ̀ àti irun sọ́lẹ̀ kọ́ ìmán anabi sallallahu alayhi kọ́ ìmán قائدا فإن لم تستطع أعلى جنب صلى الله عليه وسلم متى كنا به مسلم قد ناري لي أما نسير له الوقوف من أركان الصلاة الهوى أما تيضاوى لذا فقائدا فجقوا fìdòkìtì yóò bá lágbára fàlẹ́ àjàm olùbúlẹ̀ sanadi kìlónì sọlọ́ọ̀lá sọlọ́ọ̀lá àwọn akọ̀wá ni wípé ntí àgbẹ̀sọ̀tà gbáyé bẹ̀rẹ̀ wípé àpèjúwe ànábì ní wọn sọ láwọn ìṣẹ̀lá òríjínálì ní pẹ́ká kí lóòrò àbúrò fún mi yọ̀ǹda pé ká máa bọ̀ ká máa bọ̀ àbí pé bí òmìnira wa lọ títí tó bá ti rí dàn kẹ́ ti di wàtàkùlọ́há mọ́tàfàtò wàtàkùlọ́há pàtó yìí òdìkò ní ti tẹ̀ kọ́lá apákọ̀tò kọ́ọ̀tù yìí ẹ̀ǹtí tí ó gbọ́ lágbára àti kírun àti lóòrùn wá lóògùn ogun wọn ti lágbára mọ́ àkọ́kọ́ ìkẹ́ àmọ́ wá sàkóńlá lọ àmọ́ sàbá tó ń ẹ̀ǹtí ìwé tó ń wà ní títí tó kárí wípé ọ̀rọ̀ mọ́ máa lè fi ó wúlò púpọ̀ ní àpọ̀lọpọ̀ àwọn ìpèsè wa láyé òde òní tó ọ̀làwọ̀dà aláàlá àwọn tó kù nínú àdéhùn òun náà ní àwọn àzùkárù nínú àzùkárù tí ẹni sọ̀rọ̀ fúnra ọ̀sán mẹ́rin nínú àdìsí yìí pé ní alhamdulillah ànájì ní pé ní sẹ́mílà olùyàn tí máa ń kó sùn. alhamdulillah yìí ní àti àṣukuru lillah àwọn méjèèjì nínú àwọn ìbáàdà tí ìyẹn máa ń fi ọkàn ṣe táwọn ń fi ahọ́n ṣe táwọn ń fi aláṣẹ ni wọ́n. فاشكروا الله واعبدوه الحمد لله رب العالمين هذه الاوان بلوم بين القران يعني سنني وداقا الحمد لطف الشكر لطف حميدين بين وحميدين بطاقا وعبدوا الله واشكروا له أنا أريد أن أقرأ حديثه àwọn àbáwá ni pé ǹjẹ́ àkànbí láàrin méjì tàbí kò sàtọ̀ láàrin méjèèjì àti àgbo sáàtì àwọn ọlọ́pàá ọ̀tọ̀ ní sáàtì àwọn pọ̀ bó la ṣe ṣe wọn àkọ́ àní pé ní alhamdu wọ́n rí kí wọ́n lọ́ọ́ bí mahamidi náà ní kíkà máa dá akọ ọlọ́run pẹ̀lú gbogbo dáadáa tọ́lá wọn máa ṣe fún wa gbogbo dáadáa tọ́lá wọn máa ṣe fún wa kèrè ká máa ṣe àná kásà bí kí wọ́n lọ́ọ́ bí àmọ̀ràn tí wọ́n lọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ nígbà lè rántí orí ọlọ́run bàtà wà ń tẹ ọdún ní mọ́tàlọ́rí kò rọrùn láíláí àlè ìtàkà wọ́n bá tó wá ń rántí ìtàkì àlọ́ àbáfà ọlọ́mọ tí ìjọba wọn ní sẹ́rí gidi dé alhamdulilayi yìí tó tó wá jẹ́ lẹ́gbù omi tó tó wá jẹ́ pé ní àbúrò òbí ìtàn ìgbà yóò mẹ́tẹ́ pé wà lọ yìí pé ní àlọ́ àbúkọ́ ìgbà subhanallahi الله العظيم. wọn sọ fún alihamudulilayi wọn dìde ká dìde fò ní wàyẹn نكمل. ti láti láti àmójú ṣukranillah. gẹ́gẹ́ bí yorùbá náà lọ pé ní àròjìnlẹ̀ ní àròjìnlẹ̀ ní píníkà àrònújìnlẹ̀ ní àtọ́fọ̀n dáadáa ní bí a bá lo dún mo kàn lọ lọ́rùn ẹgbẹ́ káì ọ̀rọ̀ mi ó ti sọ alhamdulillah tí ó wá ìdílé báyìí ẹ̀rí alhamdulillah tó ti rẹ̀ bẹ́ẹ̀ ẹnu làwọn afẹ́ jẹ́ alhamdulillah àyíká bá ìjẹ́ sẹ́ alhamdulillah ọ̀sọ́bá wa fẹ́ translate alhamdulillah sí ìfẹ́ ìwà ìṣokòrò àwọn ẹgbẹ́ kúlò ṣokòrò alhamdulillah wàlẹ́gbẹ̀ kúlò alhamdulillah ṣokòrò kúlò ṣokòrò alhamdulillah wàlẹ́gbẹ̀ kúlò alhamdulillah ṣokòrò gbogbo bí a bá ti lè ṣe ṣukuru hamdu ti wọnú ẹ orí ẹgbẹ akọ àti hamdu kò fi sí wáṣẹ àdìgbò náà pé àdìgbò yẹn láti ṣe á aláwọ ọdẹgbẹ o bóyá aláwọ ní kí àwọn èèyàn bíi malaya tàlàáfíà ní ìgbà fọlá gbé torí pé ní àwọn ó ṣe iṣẹ àjẹ ọ̀sán náà ó ṣe ìyá tó ń múra báyìí bí aláwọ nípa àwọn á ah, aláwọ ah, ọdẹgbẹ alhamdulilayi alhamdulilayi ó jáde orí pé àwọn fífẹ̀ bí ìlà tó wá sọ ọ bá kù bá mú owó èyí tó ṣe rè ṣokòrò ni àwọn tó kọ́kọ́ tà láàmì lẹ́sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tó di kọ́kọ́ tà láàmì lórí ilé tó lóṣù lè ṣe ṣe um, na àwọn ọmọ ìpè ní ìlàjúmọ̀ alhamdu ṣokòrò ìfarapọ̀ ibi tí ibi tí kuran àti sọ̀rọ̀ bá ti dá sọ́kà dá kọ́ wọn papọ̀ papọ̀ wọn yàtọ̀ lọ́tọ̀ ọ̀tọ̀ ìdàkárà kọ́ ìsàmà àwọn alhamdulillah يعني الحمد يوق شكر منه عبد الله يقول وانسى يقول لي الشكر لله عبد الله الشكر لله شكر يوق الحمد لله شوف الحمد الحمد لله تملأ الميزان الحمد لله يحفظ ويوق يكون من فضل الله صلى الله عليه وسلم وسبحان الله والحمد لله كي يوميك القرآن تملأ ما بين السماء والأرض pé ní ibi tí ládàá rẹ̀ kò tó kò pé kò pé kò dé kò tó wọn. tó adébọ̀sán wáyé pé ní kólò láti yá wòdò ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ó fẹ́ rí ilé tẹ̀mọ́ alihamudu àti àtikóró àfihàn. àmọ́ àwọn ọlọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹnu kẹ́kẹ́ pàtàkì alihamudulilayi ó wà á subhanahu alhamdulilayi tó kún gbogbo sọ́mà ìtìlẹ́lẹ̀ ẹlòmíràn ti kúlò náà sì yàgòdò bó bá ti ń jí lójoojúmọ́ tá à ń lọ tá à ń bọ̀ à ń ta ìní ara gbọ́ ẹ̀mí ń dínkù ni. àwọn àmì ìfẹ́ tí wọ́n máa ṣe iṣẹ́ tí ó bọ́kùn náà lọ́rùn wọn ni àmọ́ bí kò káwọ́ mọ̀ bí kò mọ̀ bí kò náà mọ̀ bí kò ojú ẹ̀ mọ̀ bí kò tàbá ní ká tó ń lọ ọmọ àdìsáàrò tó ń sọ lẹ́yìn láti dá àdìsáàrò náà nù àdìsáàrò ní wúrì yìí. wọ́n kàn ń dun mẹ́ta kan wí lójoojúmọ́ wúrìdì wúrìdì kí ló kọ́ àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ní wúrìdì o kò wọ́n kàn parí pé ní ìdí lárúbáwá ní wúrìdì gẹ́gẹ́ bí àbùkárù náà lòun náà zikiri zikiru onídàmú àbùkárù onídàmú zikiru àwòránṣu onídàmú wúrì zikiru ẹ̀ka ni wọ́n á ń pè ní lẹ́yìn wọ́n ní àzikiri àzikiri ọ̀kadà wúrìdì wúrìdì ló fà di wúrìdì ló fà di zikiri bẹ́ẹ̀ kó gẹ́gẹ́ bí mẹ́tàdí àti lákàlí ẹgbẹ́ ẹbí tá máa ń ṣe wọn tó wọn ṣe lákàlí nǹkan máa hàn wọn ìlà fàdìlẹ wọn wò ìṣẹ́ra wọn ṣe lákàlí ìdílágbá lò náà lákìlò ní nǹkan tí èèyàn tí èèyàn gbé láti ìdè kan wá sí ìdè láti òkú tó ń ṣe lákìlì náà lọ. àwọn amúnákìlì kan ní pé àmọ̀fẹ́ nà kálá àti lọ́dà alágbájá ó nà kálá rẹ̀ náà ń ṣe lákàlí láàrin. bẹ́ẹ̀ ni bíkì wà sí wórídù náà táwọn wí táwọn wí sáà dónímọ́ náà náà ń pè é àti wórídù àgóǹgóri ẹni kùránì sáǹkà àti ní kéèyàn gbé ẹ̀ ẹ pé lójúmọ́ kó ní rúrì bí rẹ̀ tó máa ti ní àlùkùránì àbí nínú ara sáàrò ìwádìí pàtàkì ní pé ní kùránì ní pé ní wàzùkùrùlọ́ha kàmá wàzùkùrùlọ́ha kàmá àlámàkùn ìdí jẹ́rẹ́ pé ṣe kò jáde sáàrò wàzùkùrùlọ́ha kàmá àlámàkùn gbogbo dáadáa tàbí kì ìtọ́sọ́fin màá ilé ẹ yìí tó bá ti fi máa wá àmàṣe o yìí ni pé n ti di dáná lọ́kùnrin á ní àdékùn dáná sí náà wọ́n kúrò lọ́ha kàmá àlámàkọ̀ ìtumọ̀ ní kí ni kò sígbà láàyè fún wa káwọn nǹkan mẹ́wàá ló lékè rè ìwé náà ní kò sí àlọ́. kàmá àlámàkọ̀ wa kọ́ sọ́kọ̀ sínú ní pé ní kíkà alhamdulilayi àti àlẹ́ rí káwí. Subhana wa alhamdulilayi káwí. لا إله إلا الله كلمة أو ثاني خفيفتان على الميزان ثاني إلى الرحمن ثاني في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم آه، ما علمنا فقط لكن بنتي خلاص قلت واو مدجل فتوي كما تجيري قال يا الله يا الله يا رحمن يا رحمن ya wahab ya wahab wọ́n wá jẹ́ kí ya allah kọ́ di wú máa lọ́wọ́ bá ti lè di wú wú wú òtí kí n jò wọ́n ti kú òní àmọ́ àlìlámà kùn òtí di àmọ́ àlìlámà bábà wọn kan àti ọ̀nà kama wa di yòhárì fún ẹ̀ṣẹ́ máa ń bá àtùmọ̀ wà á ìròyìn àwọn yahoo dínú àwọn náà máa ń ṣe ìdílé àwọn ọlọ́run ọba kúrò tó bọ́lá ti sọ kalẹ̀ tó èyí tí tí tó jẹ́ àlàyé lórí gbogbo tí tó kù lẹ́yìn àpáwòrò ní ológun ní pé òun tó ní òun ṣe pẹ̀lú ìran pẹ̀lú gbogbo ìbàdàn kàǹtì àmọ́ tó kù àlùkárù ni òwúrọ̀ ẹni pé ní àṣà orí ó kọ́ ìtàbálẹ̀ mú bẹ́ẹ̀ náà ni àmọ́ ìdílé pé ẹran ò lọ àmọ́ jọra wa lójú nǹkan tó láyé láha ìlànà ọlọ́run kúrò ọlọ́run kó máa wí alhamdulilayi bá lọ ọlọ́run kó máa wí alhamdulilayi bá lọ ọlọ́run kó wí àmọ́ kó máa bẹ̀rẹ̀ ìbáàdà wa ó pín fún wa kéde mo lè pín àdéhùn náà nítorí àwọn bá pín pé mi tó ti rọrùn pé mi ìgbọ́n mi ìgbà tó rọrùn fẹ́ lò míì ìgbà tó rọrùn fẹ́ lò nítorí kálukú bá ń ṣe ó ṣe pẹ̀lú ìfúláṣẹ ẹ̀dá ní ẹ̀sẹ̀ dá wá bẹ̀ lọ́hùn alkọ̀bùl ìnàmá yàtọ̀ pọ̀ pẹ̀lú lọ́ọ̀mù ní àlùmọ̀tàkì àbẹ̀lọ́kọ̀lọ́ kò sọ ní àwọn àwọn ẹni rẹ̀ kọ́lọ́ bá máa ń gba iṣẹ́ dáadáa lọ́wọ́ wọn kọ́lọ́ kò sí àwa náà bẹ́ o ìdájọ́kọ́ yìí náà ní àrídárù ló wà ní orí ìlú ló wà pé àmọ́ ń péjọ àmọ́ ń péjọ àdàwórí ìlú kan ní ìlú tá a dé ní náà ń pè ní orí ìlú àbẹ̀rẹ̀ lẹ́yìn náà kọ́lọ́kọ́ gbalẹ̀ sí fún wa kọ́lọ́kọ́ jẹ́ kọjọ tó kọ́lọ́kọ́ jẹ́ kábàá níbi tó léèrè kọ́lọ́kọ́ fi sínú mẹ́zánì àtàláti wa yóò mọ̀ láyà fọ́ màálù wàlà dànún ilà màtàkàlọ́ha وقوله السليم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank you. ọ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ rahman rahim ǹjẹ́ àwọn tó ti lọ síwájú wa ǹjẹ́ eh, irú báwo náà ti ń kírun wọn eh, nínú ìgbàmọ̀ ní pé ní aláàbí sọ̀rọ̀ pé ọmọ ẹ̀rọ tó eh, nípa láti wájú àkáàtì wọn àti nípa àyà ọlọ́run aláṣẹ ikú kírun tó fi ọ̀gá ká ìgbà tó wọn bẹ ní láàyè bí wọ́n ti ń tí wọ́n ti tó wọn kò sí nínú Al-Qur'ani wa bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ sọ́la wa náà ti ṣàlàyé fún àti bá ti ń tí wọ́n ti tó wọn ni ọ̀tọ̀ wà nínú Talmud Talmud ní májẹ̀mú láíláí wà nínú ọ̀rọ̀ ọ̀sìn náà sọ́rí alèjìdìrì náà ìlú tó májẹ̀mú ìpè kàkànàbí ìsàlẹ̀ ìfọ̀làtò àtàlám oríṣiríṣi ìgbà wa ló wáyé ní ìgbìyànjú yìí ìfádà wa lójú nìyí pé gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ wá láti ẹ̀rọ ọlọ́run sọ wá náà láti ẹ̀rọ láti ẹ̀rọ àmì èyí tí àlẹ́yìn fún ọkọ̀ àtàlọ́wọ́ àtàlọ́wọ́ àwọn ẹgbẹ́ ní àlàǹbíyáhù àbúnáhù àlẹ́ẹ̀lá àbáwò ọmọ wáhid ọmọ hàtùn ṣàtà tí àwọn ànábì ọlọ́run àpèjú wọn dàgẹ́ bí àwọn ọmọ ìyá tó pọ̀ ọmọ ìyá tó pọ̀ àti bàbá wọn ẹ̀yọ̀ kan ni ìyá wọn oríṣiríṣiríṣi ni àwọn ìfọ̀rọ̀ sọ̀rọ̀ sí bọ́lá ìdè bàbá wọn níbi pé ọlọ́run ọba tí wọ́n ń jí fẹ́ fún ẹ̀yọ̀ kan náà ni ọlọ́run náà sì ni wọ́n ń kiri kálukú wọn sí. bọ́lá di ọ̀nà tó ń gbà sí oríṣiríṣi ni wọ́n sọ ọ̀nà ìṣẹ̀rẹ́ ní kálukú ìṣẹ̀rẹ́ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀rẹ́ àti ànífọ̀rọ̀ sọ́lá nǹkan wá ní ọ̀rọ̀ ìṣẹ̀rẹ́ fún gbogbo wọn bí ìṣó ní tó bá ń gbá yẹn àwọn kan ní pé àbí tó bá ń gbá yẹn kí wọ́n tó múra náà ní sàlám àgbà àlè sàlám àti náà kò tó wá tó fi ìmọ̀ pa ìṣó àti ìtọ̀ mọ́ra yálà ìmí náà ni àbí pé ìṣó náà tó bá ti ń ìtọ̀ bá ti ń gbá yẹn kéèyàn lọ sọ ẹ̀ẹ́dẹ́ bá ti gbá yẹn kéèyàn lọ sọ tí ẹlẹ́sìn àfọlọ́pọ̀ ti tó fi kọ́ wa lọ tó kọ́ di pé àwọn kò ní má ṣe ìbò sọ̀rọ̀ kó má sọ̀fà yìí pé àtùmọ̀lá kó má pa ìtàn àdéhùn náà ti sọ fún wa more than one thousand four hundred years ago ṣe òun náà nígbà tí arákùnrin kan tó ń pọ̀ sí láyé ní sọ̀rọ̀ àṣálà àwọn àbẹ́ ìdìbò wọn fẹ́ abẹ́ lè gba lẹ́nu kan sí ilé ìtajà ìsọ̀ fún mọ́jú ìsọ̀kù rẹ̀ wọ́n má dátọ̀ mọ́ òrùkọ́ ní kóbá lọ wá tọ̀ tán àti ṣe àti àti àti àwọn àti ìlànà so ìyóhùn tí bá ń ní pé ní òun fi ìrì rẹ̀ bí kí àrùn kọlọ kọlọ sàlùwàlá àlùkọlọ ọ̀tọ̀ fún sàlùwàlá àlùkọlọ tó kọ́ sàlùwàlá. tó bá pé ìgbà wọn sàn pé kí òun fi ìrì rẹ̀ pé ẹ̀ ń gbà ẹ̀ tó ń gbà fọ́ àbí tó ń gbà rárá òun kàn ní sí movement kan nínú rẹ̀ láì tó ń ní wọ́n mọ̀ yìí pé ní àpò ìtura yìí ń gbà yìí má pé tó ń gbà bí tó ń gbà yìí má pé tó ń gbà ìtọ̀ ọ̀gbọ́n ìtọ̀ ọ̀gbọ́n àtọ̀tọ̀ ń fi ìpé kíní kan náà ń dàrú nàìjíríà láti wá ìpé ní ẹni tí ọmọ wájú àdàtì bá pè ní ìṣe àn máa ń gbóhùn kankan nínú rẹ̀ fàlàyà kàrùjẹ́nà àtàlù kan tó fàlàyà kàrùjẹ́nà kò gbọ́dọ̀ gbọ́dọ̀ járùn hàtà yẹtùmá káwùtán àwọn ojúdá rẹ̀ hàn kàníjì náà títí yóò fi gbọ́ òun ìyẹn kó gbọ́ ọ̀nà tó nù àbí kò gbóòórùn tó o wá gbóòórùn tó nígbà náà ó ti máa ti yẹ ẹ̀ àwọn ọ̀rẹ́ ara ṣẹlẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ayé pé àwọn inú kan dàrú ní tí èdè pé ní ìdí àgbẹ̀ nígbà kò lóhùn àlẹ́ pàpà àwọn ìpínlẹ̀ ìròyìn nítorí ẹ̀ kó já ìrọ̀rùn ọ̀làwọ̀ tààlà àlàyé. ìyá tó ń lọ fẹ́ràn ọlọ́ọ̀kan ẹlẹ́sàn rẹ̀ ìbéèrè táwọn abẹ́rẹ́ ni pé ǹjẹ́ èèyàn lè fi ìwẹ̀ kan náà kó fi wẹ ìwẹ̀ jẹnẹba kó fi wẹ ìwẹ̀ méjì àpòjú èmi fún ìwẹ̀ jẹnẹba àti ìwẹ̀ jùmọ̀ àbí ìwẹ̀ jẹnẹba àti ìwẹ̀ ẹ̀yìn àbí ìwẹ̀ hayodọ̀ àti ìwẹ̀ jùmọ̀ ìwẹ̀ hayodọ̀ àti ìwẹ̀ akámùkàn lọ àmì náà èèyàn lè fi ìwẹ̀ pàápàá jùlọ tẹ́ẹ́ pé ní ọjọ́ wọn lọ yóò wọ jẹnẹba ní ìsìn ọ̀ràn yẹn ní ìrẹ́jú mi sọ̀ràn yẹn yóò dà níyàn méjèèjì àkọ́yé wọn dà níyàn dáńtò láti ìgbà ìgbà yìí pé ní ń bẹ̀lẹ́ ní ẹ̀mí náà ni mú àpò òní jẹnẹba la kò ní sì ní jimá tó àjẹnẹba ní ọkọ ló kọ́kọ́ wá sọ́kàn rẹ̀ tó yóò kò ní níbi kó wọ ní ìwẹ̀ níbi tó kọ́kọ́ wọ jẹnẹba tó bẹ̀rẹ̀ ní kọ́kọ́ wọ ìwẹ̀ ìtumọ̀ sára nígbà tí àwọn ọmọ wọ́n wọ mọ́sálásí títí tó fi kí rákà méjì yálà rákà méjì òun bẹ́ẹ̀ bá ti wọlé tó bá wá sáńtì ọ̀ràn yẹn tó bá ilé jọ yẹn òun bá ti kí ẹ̀ láti rí fóun kí ìmọ̀kó tó dòkó ni bẹ́ẹ̀ náà ni àwẹ̀ náà fi yẹn lè yẹn lè pé báwọn apá kan akọni wípé tí àpá ní méjì bẹ́ẹ̀ ti oní ìwẹ̀ àwọn ọmọ méjì ìjẹ́ ilé wọn méjèèjì papọ̀ àbí kò lè wọn méjèèjì papọ̀ pẹ̀lú àníyàn kan náà báwo ẹ̀mí ẹlẹ́sẹ̀ lẹ́tẹ̀lẹ̀ wá ọ̀nà tó lè wá àlákọ́ọ́lì àwọn kan kàwájọ́lá ń lu àháyọ́dọ̀ àwọn ẹgbẹ́ ní ìyàtàwọn kan màáyọ̀dọ̀ fúlù wà áàdá àbájọ́lá ní ìyàtàwọn màáyọ̀dọ̀ ẹgbẹ̀rẹ̀gbẹ̀ nínú màáyọ̀dọ̀ àbúrọ̀sọ́mọ́ wà hàtà yàtọ̀ hàn náà ayé ìjà àtàkọ̀ hàn náà àti òhun náà màáyọ̀dọ̀ àmàlà kúmọ̀ wọn tó àwọn náà àbámà bó àmìta nǹkan wípé ní ìmára méjì lóbìnrin ń ṣe ìmára wípé ní ẹ̀jẹ̀ dá ó ti má kò ní tẹ̀sán má pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tó yára wọn tó máa pé ó ti dá tó bá ti dà kàn pé wọ́n máa pé wà ní báwọn ìṣòro ti mára gbogbo nǹkan tí tí o lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè ṣe àti ìjọba pé ní kò lè ṣe tí ó fi kan tí ó fi fi omi fara àwọn ní pé àwọn nǹkan tí ò lè ṣe fi fi kan ni pé kò lè ṣe òun àtikọ́ wẹ̀ pé pé àrí àdìsí fún yàn ọ̀pọ̀ ọlọ́dọ̀ ti ọ̀rọ̀ pé ní ojú ẹ tí ọ̀hún àbẹ̀tẹ̀ kan tún ra wọn pé kì í ṣe kò kì í ṣe wọ̀ pé kò sí májẹ̀mú kó wẹ̀ kó wẹ̀ kó kùnrin kan kó tó di pé wọ́n jọ fọ́ọ̀tù mọ́ra wọn ọ̀rọ̀ ẹgbẹ́ ní ìdíkà yìí ní pé káyè ìdá ọ̀tọ̀ àárín náà bẹ́jẹ̀ bá ti rí dálára wọn tó wọn náà kò kọ́ sí kìlú ní pé ẹlẹ́ fún ara yín tó ọ̀rọ̀ ẹlò lẹ́yìn láti sọ pé ní ẹtí wá wá sọ pé ní òun lo jàbú àní fáwọn gbàtẹ́jẹ̀ ẹ̀dá ìbẹ̀rẹ̀ wà sí ilé ìtàjẹ́ ń fi dá ó fi ọ̀pọ̀lọpọ̀ fún ara wọn àti nísìn yóò wẹ̀ jẹ́nẹ́bà àyẹ̀wò wẹ̀ tó ìrò eléyìí nìkan ìjẹ́ o ló wá sí ẹyọ kan wẹ méjèèjì àbí kò lè sí ẹyọ kan ní ìṣẹ̀dá ní ẹ̀mí méjèèjì papọ̀ tó arínà àkọ́ni kí rárá wẹ méjèèjì lọ́pọ̀ torí pé eléyìí kò búrọ̀ ni eléyìí náà kò búrọ̀ ni orígun náà méjèèjì ẹgbẹ́ kéèyàn fi lè ṣe kéèyàn fi lè ṣe àyílà àrọ́pàá làákàrí bẹ́ẹ̀ ni lè ṣe àìdọ̀ rọ́pò ẹ̀ẹ́dẹ́nàbà tó àwọn àwọn kan tó kàn àwọn tó ní àti ó lè pé bẹ́ẹ̀ láti kó nu ọ̀rọ̀ àwọn àfa sí ìran méjèèjì tó kò sí kò sí láì délé láti lọ láti ní ìlú pé níwà náà da omi kò sì sí nínú nǹkan mi kò wà jẹ́nẹ́ bá tó ó san ẹlẹ́sàn rẹ̀ bí nàìjíríà bá ti gbé lára àwọn nǹkan tí àwọn àpapọ̀ ìpè ní mílíọ̀nù pàdánù àwọn nǹkan tí máa ń jẹ́ ẹ̀gbẹ́ kó ni wọ́n ní òórùn wà òórùn tí àtìlẹ́lẹ̀ àti omi mùkátà tí ẹ fi omi ojú kò kọjá nǹkan lọ. ìdúró kan kan àbábẹ́rẹ́ yìí pé ìyẹn lórí ìgbàgbẹ́kẹ́ kírun lórí kókó àbí lórí ewé yẹn rí àpèjúwe ìgbẹ́ ń bẹ̀. ọba tó ní ìgbẹ́ ẹran bá ní ìgbẹ́ ẹran ìgbẹ́ adìẹ ìgbẹ́ ẹran ìgbàjẹ eléyìí ti ẹ̀gbìn. gbogbo ẹran fún àmà tó máa ń jẹ wọ́n ti ní mọ̀ bá àlálò lákìlì ìgbẹ́ àwọn àtijọ́ wọn ti ti ẹ̀gbìn. kò kò níbi tí kí o kí o kí o kí o mú ọkùn bẹ́ẹ̀. kí o mú ọkùn mi láti rí sí nàlọ́ fa ìmọ́tótó ìyàm ìrònú kọ́là ń tọ̀ wọ̀ kí o wá kírun kò ní bẹ́ẹ̀ kírun kò kò àti tó bá ẹ̀wọ̀n jẹ́ ọ̀bọ̀ ti bẹ́ẹ̀yàn tó ìwọ̀n á rí ó ti wá gbẹ bí yẹn bá mú tẹ lọ́wọ́ tẹ lórí rẹ̀ ìpínlẹ̀ èdè ìdí yẹn ti sọ̀hún tó wà ìgbẹ́hùn bí yẹn bá mú tẹ lọ́mọ̀ tó ti gbẹ́hùn tí yẹn wá igi tó fi ládànù tó ti fi rùn tó nìkáyétò ẹ̀ka nìkáyétò ìyá àti ìwọ̀n ẹ̀kọ́ wọ́n á kún sáńtẹ̀ ní kọ̀ọ̀dùnrán àti ìpínlẹ̀ ìtàkọ́ta ìyẹn ọ̀pọ̀ nìyẹn. وكل جرم قدوة له صلى الله تعالى على الصواب ẹ̀ṣẹ̀un pé ẹ̀ṣẹ̀ fẹ́ wẹ̀ ní ìsìn kò fẹ́ wà jẹ́nẹ́bó tó fẹ́ wẹ̀ wẹ̀ ọ̀sẹ̀ bóyá láàárọ̀ bàbá ní wọ́n lọ àbí yóò lọ kò fẹ́ràn méjì papọ̀ tó a rí pé tó bá rí bẹ́ẹ̀ kókó kíkà kọ́kọ́ wẹ̀wẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó wá wẹ̀wẹ̀ jẹnaba ìfúlá ti lọ́dọ̀ sẹ́kọ̀ọ́ níbi kó fi kó fi ọwọ́ rẹ̀ kó tó di wípé yóò tó fi ọwọ́ bọ omi mọ́ nam ó bá làákà ìwọ bẹ́ẹ̀ àwọn àkọlọ́ pé ní tí ọwọ́ ẹ̀ wọ́n tàbí ìwọ́n pé kà á bójú ni ìtọ́lọ́wọ́n bá ìtẹ̀lé àbúrò láti fífi rẹ̀ ni àbúrò àbẹ́ lẹ́yìn ó ti wẹ̀tá ní ìsìn kó tó wọ́wọ́ náà ni kó tó dìbò àti ọgbọ̀n ìta àbúrò tó kí n sí ìtàlẹ̀ ọmọ fún máa rẹ̀ kẹ̀rẹ́ ní káfí ìtàkì ẹbí ìpín sàlọ̀ alá ní ìsìn kó sàlọ̀ alá ọlọ́ sàlọ̀ alá lọ́wọ́ kò fẹ́ nígbà tó ń ti ìjọba wọn wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àgbè láti ìmẹ́jẹ àwọn olówó tó sàmù sí nǹkan ọ̀sẹ̀ lọ lára tí ó tó jẹ́ ra fẹ́ẹ̀tì gbogbo tó ti kọ̀ fẹ́ẹ̀ tẹ́lẹ̀ nípa òfin ọkọ̀ so ẹni bó ṣe bó ṣe rí nà ọ̀lá ọ̀la pé àníyàn tó bá wà ní nǹkan pé àníyàn pé èyí tó kọ̀gà tó mọ ìyẹn ọmọ yìí pé ní à mo fẹ́ ṣe ní ìyẹn pé general mo fẹ́ wẹ̀ tó àjẹ pé secondary ni ẹ̀sìn yóò wẹ ẹ̀yà láàdá ọjọ́ bá ní ní pé yóò gbé ọjọ́ pé ní ọ̀la ìsòkò ìsìgbà ni pé ẹ̀kọ́ fún ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ìlera ọkàn ìlera kò lè bá àmọ́ ọ̀la wàhálà. صلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه وسلم